ṣẹ́ṣkí gbogbo àwọn tí bá ń bẹ̀ ń dìṣẹ́ dáwà ẹ̀dàkùn ìbẹ̀rù ọlọ́run al-ikhlas then primary assignment wa ọlábẹ́kọ́ àwọn ìyànlẹ́kọ́ ẹ̀ṣẹ̀ o ká má jù kí nílẹ̀ ká má jù primary assignment nílẹ̀ yíò bọ́ wà very very important kẹ́jìn bá ti wọ́ra mójútó àwọn nǹkan ẹnìkan wá sọ kíní kan ẹnìkan ò sọ kíní kan gbogbo tí èèyàn bá ti ń ṣe méjì làwọn èèyàn ó máa jẹ́ ó máa rí iqbal ó sì máa rí idbar àwọn kan ó dénjọ́ sí òun gbà tán yanyan pé yes kódà kó jẹ́ pé sí ẹjá ànámọ̀ ni àwọn kan láwọn fẹ́ kú torí nǹkan sí òun ọ sì máa ṣe mí táwọn kan wo pé ẹ́ èrí burúkú lélẹ́yìí kódà kó jẹ́ pé sí àlùjànnà ni ló fi ẹ́ pé ẹni tí ń yìn ọ́ àtẹni tí ń bú ọ má jẹ́ kán affect iṣẹ́ rẹ àwọn tí wọ́n yìn ọ́ àtàwọn tí wọ́n ṣe kí ni o àtàwọn tí wọ́n bú ọ yẹn má jẹ́ kán affect yẹ ìwọ ni kó máa check intention ìwọ ni kó wá máa wo àwọn nǹkan kọ̀ọ̀kan tán bá wá ń sọ jáde lẹ́nu pé èwo nìwọ náà lè dọ́gbọ́n sí èwo nìwọ náà lè amend èwo nìwọ náà lè gbé síwájú òkè sáàríwò yóò kìí bí a ti máa rẹ̀ gbélé síwájú a tó ṣe lè wọ́n àwọn èèyàn ariwo tí wọ́n bá ń pa òun náà ọ̀rọ̀ máa ń bẹ́ẹ̀ o táwọn tara wa o òdodo ọ̀rọ̀ ìgbà míì sì rèé ọlọ́run mọ̀ dẹrú àwọn ẹni náà kan lè fi rẹguléètì bí i àwọn tí ò bá fàgbéraga fún wọn náà ẹ̀rọ ọlọ́run ọba kan ọ̀rọ̀ náà ti àti bọ́ta láti bọ́ níjọ́ ti ṣe lẹ́nu ló ti bọ́ta gbogbo àlàmà fáwọn olórí Facebook àbá Saheed Shittu ọlọ́run máa ṣe dáadáa bá fáwọn ẹ̀ gbogbo dá gbogbo bí tọ́rọ̀ àfáwọn kò sí tá ń bá wọn bẹ lọ́wọ́ lọ́mọ sàbáwá jẹ́ kó dúó déédéé ẹ̀ torí ẹni bá fẹ́ ṣiṣẹ́ dáwà ó ti tán dáwà sí ẹni bẹ́ iṣẹ́ dáwà òsí tàbí ṣùgbọ́n èyàn nídi àwọn irinṣẹ́ kan tí níṣẹ́ ni ò bá pé yóò wà mọ́ yọ́lẹ̀ abẹ́nàbà Allah subhanahu wa ta'ala gbogbo bí tó kù tí yọ́lẹ̀ sọlọ́mọ́sà bá tún àfàànà sí àmẹ́ni tó bá súnmọ́ àfàànà ẹmọ̀ pé tó lẹ́mí tó dání tẹ́gẹ́ mo ti sọ pé ìjọ kan la bọ́rọ̀ àfáàdébì kan ló sọ fún mi pé àbá tí àlébù kan bá ń bẹ lára mi tẹ́ ẹ̀ bá ṣe wá nígbàtà tó wá lọ mọ́kà yìí náà bá fún wọn ní bínú èmi ó sọ yìí náà mọ́kà tá lọ yìí mọ́kà tá lọ yìí nígbà wá jọ pàdé láwọn àwọn bá ní mọ́kà lájá pàdé tá ẹ kà lọ ẹ wá lọ kí àwọn afáwọn náà Mádínà á dé Mádínà á bá dé Mádínà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Dr. Abdul Mumin Ẹlẹ́yìn là ń bẹ́ẹ̀ àwọn bàbá aládìsí àwọn bẹ́ẹ̀ dọ́kítọ́rù làwọn náà gbọ̀dọ̀ bá aládìsí làwọn èèyàn máa ń pè wọ́n mo sì di pé ó tẹ́ àwọn náà lọ́rùn mo sì ń pè wọ́n báwọn ó kọ́ wọ́n sì gbayì púpọ̀ ọmọ ìpìyàn ní bàbá abọ́lọ́rọ̀ ànábì ó tún ká pè wọ́n dọ́kítọ́rù gan lọ bàbá ọlọ́rọ̀ ànábì sọ bàbá aládìsí àtàwọn ọmọ ṣáìkù ní ìbẹ̀m̀bẹ̀ abájọ àfà ìṣà yín àfà ẹ̀wù báyìí ẹ̀wù báyìí ẹ̀wù báyìí àwọn ọ̀rọ̀ báyìí ṣe nígbà tí ọ̀rọ̀ débì kan ẹni jẹ́ ń wò tẹ́lẹ̀ tí mo ń pariwo ń ah kìnnìkan abẹ́lẹ́wọ̀ wàláhìtàlá ìfúnmàbìlá afáyìí sì bẹ̀rẹ̀ ẹkún ẹkún àbó ní bínú tí ó bá wà annoying àbí tí ó wà embarrassing o ẹkún tó ń jẹ omi lójú àyè lẹ́yìn gbogbo àtàjọ sọ̀rọ̀ kálukú akọ́kọ́ akọ́kọ́ sún sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ah, à tó ẹkún ọkùnrin náà máa ń sunkún rà èmi ti rí ẹkún kan rí náà ńgbà ti <laughs> tọ́kì níjọ́ làbájọ ọgbọ́n ní ẹ má pè mí ní jàyà mọ́tò wa sí dáadáa fún afam ọlọ́mọṣà túnbọ̀ ṣàlékún oore fún wa náà ó sì ṣàlékún ìdúró déédéé kó ṣàlékún ìtúndúró ti súnà nẹ́bùwà Muhammad ẹwọ́rọ̀ àwọn èèyàn báwọn èèyàn máa ń wo kílẹ̀ lè tún sí lára wọn ni ọgbọ̀n mo máa rí àwọn ẹlòmíì ọ̀rọ̀ àwọn kan máa ń pa mí lẹ́rìn ìgbà kan bọ́ ta ń dùn ní gbogbo wọn báwọn èmi dá wọn lóhùn àmọ́lẹ́pọ̀ kan báyìí tọ́rọ̀ bá kàn ìyá kan ọ̀rà mọ́ ìyàn mo rí kan tó náà yóò lórí péjì rẹ̀ yóò máa pariwo àwọn tọ́ọ̀gì náà wọ́n bá ṣe àwọn tọ́ọ̀gì ah, ìwọ yìí gan-an ti accuse ìwọ náà tọ́ọ̀gì yìí abáwọ náà ṣe amánéjì rẹ̀ amánéjì ẹ débi ni ìwọ náà fi lè mọ pẹ́ nìkan náà tọ́ọ̀gì lẹ́nu tí wọ́n bá ń pẹ́ nìyí tọ́ọ̀gì tó ní pé ń bú àwọn kan ìwọ́n ń bú àwọn àgbàlagbà alùsùn náà ni wọ́n ń bú ta ni tọ́ọ̀gì táwa ni ò jẹ́ tọ́ọ̀gì náà méjèèjì gbà náà tọ́ bá pín tọ́ọ̀gì àwọn gbàtàn mánéjì wọ́n wọ́n àìṣe báyìí wọ́n yìí sọ báyìí nítorí pósì yóò dá nítorí pósì yóò dá ìwọ náà padà ń rí aláìsí ní sára rẹ wá balẹ̀ tán yányán ẹ já mọ wẹ́ni yìí náà ebi even in light ààlọ́ bá tó ṣe jẹ́ tára rẹ balẹ̀ ara tiẹ̀ ló ṣe kínú ẹ bi even in light ààlà ìwọ ní ká mọ wá ṣàbòsí ara wa kí mo fẹ́ mú tí mo fi yà síbi ọ̀rọ̀ yìí ni pé afá yìí a ti mọ̀ dájú tábà yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ afá ọlọ́run wá lò sábà bí ń gbà wọ́n gbíṣẹ́ ní fáwọn assassin assassin ò síṣẹ́ mọ́ ló wá abá ló bá pè mí kẹwàá báyìí báyìí báyìí èmi ò bá tẹ̀kẹ̀ sí ọ̀gbẹ́ àwọn ilé oúnjẹ adìka máa para wa para wa bó wa à ẹ fẹ́ gbọ́ àbí ok mo ti gbé kíni rìkọ́dì ọ̀rọ̀ jáde nu mo ti fi ti ara mi gbọ́ mo sì ń gbọ̀n mi kí la gbé kí la ṣe kínu kí la jù bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀ ẹ̀ ti rí ẹni tó lọ rí fìmọ̀ kámọ́lé náà ọlọ́ba àṣẹ dáadáa bá fáwọn náà àwọn èèyàn kan mọ̀ pariwo kíní kan torí update náà ti lọ rèé gbé ìbọn kàmọ́ ṣe bá wọ́n ti update àwọn ṣe breaking news òun náà sì ń ṣe update ẹjọ́ jọra yín náà nìkan kẹ́lẹ́ <laughs> ẹjọ́ ṣe tó dùn yín dùn yín ó jọ dùn yín ni ó jọ dùn yín táwọn alùsùn náà bá ti ẹ̀ sọ̀rọ̀ update alìmọ̀ wo pé kìkí làwọn rí kán kó di jáde abára àwọn tó kó di jáde yìí míì tó bá wà disney bù káfà náà gbà lọ́wọ́ wọn ayébẹ̀ kọ́nù káfà náà bá wọn wòye sí pé kàwé lè rí nǹkan gidi sọ ṣùgbọ́n tẹ̀yìn eléyìí bá ń complain update ẹ̀yin náà máa ń ṣe breaking news náà so ẹ̀ka kan náà jọ mani àdúyìn ni so mani àdúyìn ó ti wá dùn ẹ̀yin nísìn ìgbó wá dùn ilẹ̀ wá mọ̀ pé kò dáa ẹ dákun kí wá ló le tó kẹ́ mọ́ lọ́ọ̀dẹ́ ìbọn kẹ́ni ẹlẹ́ni mọ́lé ìbọn àwa mọ̀ àwọn tó jẹ́ o àmọ́ ọlọ́run subhanahu wa ta'ala gbórú wọn bẹ́ẹ̀ àdúrà tèmi máa ń ṣe ni pé ọlọ́run rọ̀ àwọn náà lọ́kàn ẹ̀ tọ́lọ́run bá ti rọ̀ wọ́n lọ́kàn táwọn yìí ń rò dòdò àwọn gan ni wọ́n wà túbá torí mo mọ ẹnìkan ó pè mí kó lóòtú sọ fún pé àfáà rìkọ́ọ̀dù kọlù mi kalẹ̀ ó ní ẹṣá ọ̀rọ̀ amọ́ ṣe ti ń lọ ìgbà ọ̀rọ̀ tó dá wàhálà lẹ́hùn náà ni àwọn níbi lọ́rọ̀ ẹ̀dá rẹ̀gbà tó wá sọ̀rọ̀ wa fún yín a ti ń tẹ̀lé yín káàkiri a ti ń ṣe kiri a ti ń tẹ̀lé yín kiri ó ní àmọ́ ẹ̀kan náà ló ń kàn rò ní pé ẹ̀wò ká tó lè gbé ní ìgbésẹ̀ ẹjẹ́ mi gan ti ẹ̀mọ́ gbọ́ wà sí àfà yìí ó ní mo wá gbọ́ àwọn prógrámù tẹ́ ṣe lẹ́yìn ìgbà náà mo wá rí bẹ́ẹ̀ sọ pé mi tó bẹ́ẹ̀ nígbà orí mi ò yí ó ní mo wá ń wò pé à ah, ẹni yìí ìyẹ̀ṣẹ́ lè dẹ̀ mí nìtọ́ ló sọ báyìí ó ní pé òun wá wo àwọn ó wá tún mọ́mọ́ mẹ́sàn pé òun wá lọ gbọ́ àwọn tẹ̀fsíìrù tẹ́ wá ń ṣe bí à ah, eléyìí àfà eléyìí eléyìí fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni èyí ṣèjà eléyìí fẹ́ já ó ní àfà àmọ́ ẹ̀mọ́jẹ sọ fún yín ó lè nu ẹlẹ́ mọ̀ wà ń tẹ̀lé yín kiri o ní bá sọ àwọn ìrìn àjò mi láwọn àkókò kọ̀ọ̀kan ẹ̀ẹ́bẹ̀ tí ń lọ ṣómólú ìgbàtẹ́ ń lọ ìgbàtẹ́ ń bọ̀ ìgbàtẹ́ ń ṣe gbá bẹ́ẹ̀ bá sì gbàgbé lórí social media yìí náà la wà lára wọn bẹ̀rù náà lódìdí kọ̀ pósìtì bí bò àsìkò mọ́ wà ní wa ń bì ó dìdì sọ pé ó láwọn ọjọ́ tó máa mọ́dúrọ́sà tọ́kù ọmọ tọmọ fẹ́ nìkan represent ẹ̀ tó gba ìkó lọ́rùn kẹ́ ah bó lẹ ṣe study olúwa rẹ̀ dé level yìí ìdíyàmù kúrò bí kalẹ̀ ní ìnà káfàrú. wà ìdíyàmù kúrò bí kalẹ̀ Wallahu khairul makirin ṣẹ́rẹ́ni tó bá kàn ti gbaṣẹ́ dáwà tó bá ti gba tí wọ́n fẹ́ ṣòdodo máa retí gbó any challenges ni wọ́n máa retí any challenges máa retí pé níjọ́ tí àṣàṣì ò bá ti ṣiṣẹ́ mọ́ ó lè di assassin o onídìí ọ̀n sákàkí onídìí kíni àwọn ọmọ ilé ọ ni ẹni tí ń sọ ní ìwọ̀n ọ̀ lè máa rásọ̀ bí ẹni tí ń sọ ọ lè àwọn ọmọ sọ ni wọ́n mọ̀ múgbẹ́ ọ nígbàgbà tí wọ́n fi discover pé ibi ìlọ tún kó lọ àfikọ́nà sàkànmọ́ sọlúwà rẹ̀ ilé ó jásí tẹ́mi ó kàn mọ́ pé kálukú sí ẹṣẹ́ àjámọ́ lọ rí chẹ́kì àníyàn wa al-ikhlas mọ́ wariwo ọjà táwọn èèyàn ká bá mú complain wá tán bá kó complain èmi mọ́ ń sábà mi fẹ́ gbọ́ èmi mọ́ fẹ́ gbọ́ káwọn èèyàn criticize ní tàǹṣe tẹ́ mọ̀ dí ìdí ni pé ààrẹ ni tí ó sọ òdodo mí nínú wọn tí dẹ̀ pé ah òdodo sì ní ẹni yìí sọ wọ́n mọ̀ náà fàálẹ̀ Yorùbá yìí tí mo ti defend gan gan ni o dé level tó di káwọn èèyàn táwọn sọ ọ̀rọ̀ burúkú síra báyìí bí ọ̀rọ̀ náà ìgbó pẹ́ fún ara mi mo pè kan tí mo rí pé òun ní dáadáa lára nù ah àfà ọ̀rọ̀ tá a jọ fàájọ́ sí ah mo ti wálẹ̀ díẹ̀ bí mi gun òrí tẹ́lẹ̀ àwọn èèyàn ti wá tú nǹkan jáde àwọn èèyàn ṣe gínú wọ́n ti tú nǹkan jáde ẹgbẹ́ tí àwọn tó bá ń ẹgbọ́n ẹ ṣe kí ni ẹ gbọ́ ẹ bá gbọ́ ẹ mẹ́kọ̀ọ́ mẹ́ ẹ bá gbọ́ ẹ mú òye mẹ́ ẹ bá gbọ́ ẹ mú hekima mẹ́ kọ́dà ẹni ó bí kìí ta sọ sáàgbọ́n tó fẹ́ sọ wọ́n kàn pé wẹ́ àníyàn tó fi sóò da wà bọ́t ní tó sọ yìí náà á àwòye sí ẹ ṣe kí gbogbo àwọn tí bá ń bẹ́ ń di iṣẹ́ dáwà ẹ dákun ìbẹ̀rù ọlọ́run al-ikhlas then primary assignment wa ọ̀làbẹ́kọ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn o ká mọ̀ ju kí nílẹ̀ Kama má ju primary assignment le, yíò bọ́ wa very very important ẹ̀dìyàn bá ti wọ́ra mójútó àwọn nǹkan ẹnìkan wá sọ kíní kan ẹnìkan ò sọ kíní kan gbogbo tíyàn bá ti ń ṣe méjì làwọn èèyàn mọ̀ jẹ́ ó máa rí iqbal o si máa rí idbar àwọn ọ̀kọ́ òde tó ọ̀sẹ̀ wọn gbà tán yanyan pé yes kódà kó jẹ́ pé sí ẹjá àdínámọ̀ ni àwọn ọ̀kọ́ làwọn fẹ́ kún torí tó ń ṣe ó sì máa ṣe mí táwọn ọ̀kọ́ wo pé ẹ́ eri burúkú lélẹ́yìí kódà kó jẹ́ pé sí àlìjẹ́ náà ni ló bí ẹ́ pé ẹni tí ń yìn ọ́ àtẹni tí ń bú ọ má jẹ́ kán affect iṣẹ́ rẹ àwọn tí wọ́n yìn ọ́ àtàwọn tí wọ́n ṣe kí ni o àtàwọn tí wọ́n bú ọ yẹn má kán affect yẹ ìwọ ni kó máa check intention ìwọ ni kó wá máa wo àwọn nǹkan kọ̀ọ̀kan tán bá wá ń sọ jáde lẹ́nu pé èwo nìwọ náà lè dọ́gbọ́n sí èwo nìwọ náà lè amend èwo nìwọ náà lè gbé síwájú òkè ṣáàríwò yóò kìbí àti má dẹ̀ gbélé síwájú a tó ṣe lè wọ́n àwọn èèyàn ariwo tí wọ́n máa ń paun náà ọ̀rọ̀ máa ń bẹ́ẹ̀ o káwọn tara wa o òdodo ọ̀rọ̀ yìí ṣe kí ni ìmọ̀ bẹ́ẹ̀ ìgbà míì sì ré ọlọ́mọ mọ̀ dẹrú àwọn ẹni náà kan lè fi rẹguléètì bí àwọn tí ò bá fàgbéraga fún wọn náà ìkan òun máa ń wo náà ni pé àwọn èèyàn kan náà ti yìn wá ní ẹ̀yìn tá à jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so bẹ́ẹ̀ nìkan bá bú wa léèbú tí èṣe tiwa yóò fi lè tẹgbẹ́ ó fi lè balance ni ọlọ́mọṣẹ́ àjẹkù balance fẹ́ nìkọ̀ọ̀kan wa o so ìdí rèé mo wá fakọ̀ tó wá ṣẹlẹ̀ nu ńgbà wa débi àbá wa analyze kíni wọn ni ah wa idhi yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allah wallahu khayrul makirin. wa idhi yamkuru bika alladhina. Allahu khairul makirin aláwọ̀mọ́sá ma fi sọ rẹ̀ sọ ẹnìkọ̀kan wa aláwọ̀mọ́ fi sọ rẹ̀ sọ ẹnìkọ̀kan wa ẹ̀dàkùn àdúà ní ẹjá mọ̀ fi rárá lọ́wọ́ àti word of encouragement a máa fàdúà rárá wa lọ́wọ́ káde mọ̀ encourage ara wa bákan náà gbogbo àwọn tí ẹ̀ bá ń bẹ́ ń di ọ̀rọ̀ ẹ̀dàkùn ẹ máa gbọ́ ìmọ̀ràn àwọn tó bá ń gbà yín mọ̀ràn ẹ máa gbọ́ àwọn tó bá criticize yín ẹ máa gbọ́ ẹ máa gbọ́ lókè ṣó fẹ́ gbọ́ bí èmi ti máa ṣe ń tèmi nù yín gbọ́ òkè máa gbọ́ òkè ẹni tí wọ́n sá ń sọ rèé tí máa ti rẹ́gbẹ́ mí mí ló fi sọ lóòótọ́ ẹ̀mí tó fi sọ yìí bàtà mọ́ ọ̀rọ̀ ń bẹ́ ń bi tọ̀ sọ ah, ẹ̀mí tó fi sọ ẹ̀mí ìdá ìmí tó bá sì nídìí àlàyé tó bá yẹ kẹ́ni tó lè ṣe fún ṣàlàyé fún ìmọ̀ ẹ̀kẹ́ni tó lè ṣe fún tọ̀ pé ah n tí ń ṣe òye ẹni